ẹni tó ní lọ́rin o eh. ẹni tó ní lọ́rin o. Eh tí a gbogbo ẹ tí ẹ wò wá iléeṣẹ́ nígbàtí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ lónìí Ìlọrin náà la wà a wà ní ọ̀dọ̀ bàbá wa ẹ̀mí àwa ti ìlú Ìlọrin ẹ ká ṣe sẹ́yìn fún bàbá o ṣéèw ṣéèw kí ló wá ń ṣẹlẹ̀ lónìí tẹ́lẹ̀ òfin pọ̀ báyìí ẹ̀wọ̀n oríṣiríṣi àwọn èèyàn bá wá fẹ́ gba àlejò ẹ̀mí à ti ìlú kano eh, ẹ̀ẹ́mì àfẹ́ wá kí ẹ bíà <laughs> ọba fẹ́ wá kí ọba ẹ wo ẹ wo lónìí ẹ máa rí nǹkan wò. ìlọrin kẹ̀kẹ́ alimi tèmi ìlú tóbi tó yẹ wọn lẹ́kún rárá ẹ̀sìn lẹ́kún fún un lé wọn àkọ́kọ́ lórúkú bẹ́ẹ̀. ọmọ ajíbi kálàmù dáwọn lẹ́kùn à kọ́ńdúkọ́ńdú wọn èlù lágbàdì kéwu ni wọ́n ké ẹni àfọ̀njá bá tán nílọrin òkúkú kéré ṣàó lọ́tún ama má yọ lọ́sì ọmọ akéwùgbẹ́rú ni wọ́n máa ṣàdúrà ìkọrẹ ọmọ ajíbi kálámù táwọn lẹ́kùn máa ń ṣe kọ́ńdúkọ́ńdú. bí n bá ń kà fọ̀njá lọ́wọ́ gbogbo ọmọ yídò kó ti bá ń bẹ ní ibẹ̀ kó má ṣàfihàn ẹ̀ máa ń sanwó bàbá tó bí lọ́mọ àyídò kó láyàjọ́ ọmọ ọ̀tẹ̀. eégún búra bọ́ ọ àsábọ̀ búra mọ́ adégbàlẹ̀ ọmọ pẹ́ mọ ilé wa búra bẹ́ẹ̀ balaya fihàn bàtà ìdòkó láyà ju ọmọ ìrìn ọ̀bẹ òpó kọ̀rọ̀ bítí èdè ń bẹ lálẹ́ ọ̀yún ilé ọmọ dáadé rìn òpó kọ̀rọ̀. Ya gida. Alhamdulillah. sálàmù dáwọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú wọn èlù lágbàdì kéwu ni wọ́n ké ẹni àfọ̀njá bá tàn nílọrin òkúkú kéré sàólọ́tún amáyọ̀lọ́sì ọmọ akéwùgbẹ́rú ni wọ́n máa ṣàdúrà ìkọrẹ ọmọ ajíbi kálámù dáwọn lẹ́kùn à ń ìdò ó ti bá ń bẹ ní ibẹ̀ kó má gbà fínra ẹ̀ máa ń sanwó bàbá tó bí lọ́mọ àyídò kó láyà ju ọmọ ìpínlẹ̀ ọ̀tẹ̀. eégún búra bọ́ ọba dénú borí pàkábọ̀ búra bọ́ ọba dé gbalẹ̀ ọmọ pẹ́mọ ilé wa búra bẹ́ẹ̀ balaya fi hàn bàtà àyídò kó láyà ọmọ ìpínlẹ̀ ọ̀tẹ̀. òpó kọ̀rọ̀ bíi ti èdè ń lálẹ́ ọ̀yún ajá ọmọ aládèrè òkú kọrọ bíi kí ajá kún náà ajá ẹsẹ̀ òkó òkájà kárọ̀ yọ̀nà. máa jí bí gálàmù dáwọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú. wọ́n èlù lágbàdì kéwu ni wọ́n ké. ẹni àfọ̀njá bá tàn nílọrin òkúkú kéré. sàólọ́tún amáyọ̀ lọ́sì ọmọ akéwù pẹ̀lú ni wọ́n máa ṣàníyàtọ̀ lárẹ̀wájú yolag à ń retí ẹ̀mí àwa tó ń bọ̀ àwa pàdé wọn sí dáadáa láti inú ẹgbẹ́ ọlọ́jà Kwara State. orúkọ mi ni Alhaji Ọlọ́runtóyìn Shuaib Yakubu ọkọ̀ mọ́ Magaji bíjò òwúrọ̀ ti gbogbo Olúlọrin àti gbogbo agbègbè lọ́rin bàbá ọba lọ́rin first class ni wọ́n ní lọ́rin hmm. àwa tá a tún wá ìlú Kánò lẹ́nìí hmm. first class méjì ló wà ń bẹ̀ hmm. first class méjì tó tún wà ń bẹ̀ náà ọmọ bíbí Ìlọrin ni wọ́n. Alhaji Saliu Gidado ló kọ́ mi àwa gbàlejò ọlọ́lá wa ọmọ ìlọrin hmm. alhaji aminu adobayero. èmi ni alhaji amuyibat abdulrahim olúmọ tí gbogbo èèyàn mọ̀ sí faizi ìyálọ́jà general tí asidi akaje jẹ́ ìyálọ́jà general anoda ìyálọ́jà is a counterfeit. n ti ń ṣẹlẹ̀ lónìí ni pé ọmọ wálé ọba kánú tó jẹ́ ọmọ wa nílọrin ìlú mọ̀dínà ní ibi tó wáyé nílùú ìyá òun la wá fi jó àtẹ̀yẹ la wá fi pàdé rẹ̀. èmi ni engineer Suleiman Yaya alakwasapa di damasani of Ilorin and the chairman uh, of the planning committee of this event. tó ṣẹlẹ̀ ni pé ní ìfẹ́ ni à ń ṣò ọba kánú yẹn nítorí pé ní ọmọ wa ni ọmọ wa lé nìyẹn láàárọ̀ ọ̀la ọlọ́lá bàkánù alájà tó èrò yóò lọ rí gọ́fìnà wa the executive governor of Kwara state alhaji abdulrahman abdulrasaq Taba mbẹ a wà wá sí palace from palace láti mú ọlọ́lọ́ba lọ́rin àti gbogbo agbègbè rẹ̀ àti físítọ̀ wa eh, ọba Kánò wọn á wá lọ kírun ní mọ́ṣáláṣí jimá dáàbò bí around two o'clock tá a bá kù níbẹ̀ a wá padà wá sí palace eh, nínú ààfin ọlọ́lọ́ba àlọ́rin ibẹ̀ láti wá máa ṣe àpèjẹ tí àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n máa dá wa lára yá inú wọn ni àwọn oníkèǹgbè ìṣèlú wa nìyẹn àṣàlú wa nìyẹn dáhà yẹn bá ṣe tán àwọn fúlàní tí wọ́n gbé nínú àti tí wọ́n mú pọ̀pá lọ́wọ́ pẹ̀lú àwọn ọkọ wọn aṣọ wọn dẹ́n ijó ọlọ́mọba omi là máa ń lù gbogbo ẹ̀ rẹ́rìí ní ọ̀la by the grace of God. ìyá ọlọ́lá ọba Kánò wọ́n jẹ́ ọmọ ọba sheikh abdulkadir Dambawa. Eh, eh, sheikh abdulkadir dambawa dambawa òun ló bí mọmọ ọba àlọrin òun náà ló sì bí mọmọ ọba àti mọmọ ọba bíṣì pé ọ̀rọ̀ náà tó ọpẹ́ fún wa púpọ̀. ẹni tó ní lọ́rin o eh. ẹni tó ní lọ́rin o. Ah, ah, ah.